kí ni ẹ̀rí ẹ̀yin tẹ́ sọ pé kò gbọ́dọ̀ yàn án ẹ̀rí tiwọn ni pé wọ́n ní nígbà tí kíkọ̀ àti lílẹ̀tọ̀ tó bá parapọ̀ tó forí sọra wọn á ti ohun tó ní ká kọ̀ tàbí á ti ihun tó bá ṣe nǹkan léèwọ̀ á ti síwájú tó ṣe lẹ́tọ̀ọ́. ari eri ẹ̀rí tó sọ pé ká má ṣe nǹkan ari eri nahyu ẹ̀rí tó ní nǹkan amuru tí nahyu àti amuru tó bá wá papọ̀ mọ́ra wọn àbáyọ láti ṣáájú amuru. náàyù ni pé ẹ má kírun láwọn àsìkò kan amúrù ni pé ẹ kírun yìí tẹ́ bá wọ mọ́sálásí náàyù ni pé ẹ má ṣe nǹkan lásìkò yìí amúrù ni pé ẹ ṣe nǹkan yìí méjèèjì wá ṣe kéré ó forí gbára wọn ànábìrin tá a bá wọ mọ́sálásí kó o tó jókòó ṣe náà fìlà amúrù nù ànábìrin kan náà ló sọ wípé láwọn àsìkò yìí ló náà fìlà ó wá jẹ́ pé àsìkò tọwọ́ mọ́sálásí sí yẹn ó jẹ́ àsìkò tí ànábì ti sọ pé ní ó na fìlà wọ́n ní kíláàsì lórí ẹ̀ wọ́n ní àátì eléyìí tó kọ̀ àátì ṣáájú ìyẹn ni pé ìdáta arọ́dọ́ anáhayù wàlẹ̀ amòrò kùdìmọ́ anáhayù nígbà tí kíkọ̀ àti ṣíṣe tó bá tó forí gbárí eléyìí tó kọ̀ òun la bá lọ lásìkò náà a fi èyí tó pa wá láṣẹ a fi sílẹ̀ àwọn àbá ní kílẹ̀ rí lórí rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ànábì náà lè rí àwọn lórí ẹ̀ kílẹ̀ rí wọn àdìsí kan bẹ tó sọ wípé àdìsí yẹn wà ní fọ́tì àdìsí tó wípé ìdá àmọ́rìtòkùn bì ṣe fáàtù mí ni wò mọ̀ sàtọ́ wọ́n ìdá nàáìtòkùn mà ń ṣe yìí fáṣítẹ̀ nìbùhù tí mo bá pa yín láṣẹ nǹkan ẹ̀sìn tagbara yín bá ká ń bẹ̀ tí mo bá kọ̀ nǹkan fún yín ẹ jìnnà sí ni o ẹ jìnnà sí ni o wọ́n lẹ́rìí àwọn nù. igun kìíní wọ́n mẹ́rìí wá igun kejì wọ́n mẹ́rìí wá àsìkò yìí làwọn afáà máa sọ pé ìtìláàfù umati rahma ìtìláàfù umati rahma ìyapa ẹnu àwọn ìjọ mi o ìkẹ́ni ìtumọ̀ kẹbẹ̀ ni pé tọ́ba wù ọba igun kìíní lọ tọ́ba wù ọba igun kejì lọ ẹnìkan ò gbọ́dọ̀ bá igun kìíní lọ kọ́ wa sọ fún wípé n tó ṣe ò da ẹ̀yin méjì wọnú mọ́sálásí lásìkò tí ò sí náfìlà ẹnìkan jókòó tepọ́n pé wọ́n ti kọ́ náfìlà fún wa lásìkò yìí ẹnìkejì dìde yan náfìlà pé kò sí tó dì mí lọ́wọ́ láti mọ̀ yan náfìlà ní àsìkò yìí sábàbí rẹ̀ látọ̀dọ̀ ànábì ni ó ti wá ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní ẹ̀rí lọ́wọ́ tẹ́nìkan ò sì gbọ́dọ̀ tako ẹnìkejì so irú àlámọ̀rí wọ̀nyẹn làwọn àfáà máa ń pè ní ìyapẹ̀ ẹnu tó bí ìkẹ́ ìkẹ́ni fún wọ́n tí ọ̀ràn náà fi là ìkẹ́ni fún eléyìí tí ò sí kíni tí ọ̀ràn náà fi là ẹ gbọ́dọ̀ wàá sọ di ìjà láàrin ara yín ibi tí wọ́n fi ọ̀rọ̀ ti sí lọ́dọ̀ àwọn àfáà nù ẹni tó bá wá fẹ́ wá ṣe ẹ̀yàmẹ̀yà òní ò fi ojú láì fi wo igun kejì lórí àlámọ̀ rí wọn ẹni tó bá fẹ́ ṣèyàmẹ̀yà tó fẹ́ ṣèyàmẹ̀yà àfáà rẹ̀ torí pé stand àfẹ́ ni pé àníyàn náà fìlà ok gbogbo ẹni tó bá ti wá rí tó ṣe ìdàkejì yóò wá sọ di fìtínà fún tọ́hún ẹlẹ́yàmẹ̀yà nìyẹn kéèyàn ṣọ́ra fúrú nǹkan báyẹn mo rò pé a ti gbọ́ yé bá a kò sí ní gbalada a ti sọyún náà àìgbalada rẹ̀ sórí ibú tí ó bá gbalada níbẹ̀ yóò gbalada níbòmíì kókó ni pé ọlọ́run ò ní jẹ́ yà tí ó bá yàn tọ́lá ọ̀bá ìsìn ní jẹ́ yàn yà ìkẹ́kànnì lọ́tọ̀ pé èèyàn fi nǹkan kan lẹ̀ o kò wá bíyà fún yàn lọ́dọ̀ ọlọ́run ìkẹ́kànnì lọ́tọ̀ unlike nǹkan tí yàn fi lẹ̀ tí ò ṣe tó wá bíyà fún lọ́dọ̀ ọlọ́run àbẹ́ mọ̀ pé kẹ́ni pé wọ́n ní kó ṣe nǹkan yìí o kò sì ṣe ọlọ́run sì ní jẹ́ ń yà ìran kan nínú ìran kẹ́ni fún tọ́hún unlike tó bá dìyà fún kò wá sẹ́ni tó sọ pé yóò dìyà fún nínú àwọn àfa náà fílà ló jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni ìdájọ́ náà fílà yìí ẹ wo bí mo ti gbọ́ràn kalẹ̀ ibi tí mo ti múnu pé kí ni ìdájọ́ náfìlà yìí torí pé láti bi ìdájọ́ ni ó ti wá jẹ́ ká mọ nǹkan míì àti wá mọ̀ pé náfìlà tí wọ́n ń pè ní tahiyatul masjidi o kì í ṣe kí ni kì í ṣọ̀ràn yàn ẹ̀sìn aṣọ di wàhálà tó ti yé bàbá kátà báàbù alhadaf fil masjid orí ọ̀rọ̀ ẹ̀gbin iṣó nínú mọ́sálásí ẹ̀gbin iṣó nínú mọ́sálásí ṣé èèyàn lè wà nínú mọ́sálásí kó só. ilé ọlọ́run ní mọ́sálásí sọ yẹn kọ́ ọmọ ìyá sónú ilé ọlọ́run ẹ̀já ka àdìsí tí Imam Bukhari mú wa lórí ẹ̀ hadith four four five àní Abi Hurairah. رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث تقول اللهم اغفر له اللهم ارحمه hadith four four five nínú tírà sọ̀híùlì bùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní àbí hùrẹ́yìrà láti ọ̀dọ̀ bàbá hùrẹ́yìrà. anna rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú òjìṣẹ́ Allah kọ́ọ̀l ó sọ pé almalaika malaika tusọ́lì ala malaika ó máa tọrọ ìkẹ́ àánú ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan yín màdàmà fi mùsọ̀lá o níwọ̀n gbà tí ẹnìkan yín tó sì wà ní mùsọ́lá rẹ̀ ibi tó ti kírun nísìn àtọ̀sáfù akírun ibi tó dúró sí tó ti kírun yẹn gangan mùsọ́lá rẹ̀ nìyẹn ok màláíkà ò ní yéé máa tọrọ ìkẹ́ fún ọ níwọ̀n ìgbà tó sì wà níbẹ̀ tó tí ì dìde kúrò ń bẹ́ẹ̀ fi mùsọ̀láhù lẹ́bí sọ́lá sí i ìyẹn aláàyè tó ti kírun bẹ̀ gangan là ń sọ o ok mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ nìyẹn o láti máa gba àdúrà àwọn màláíkà nínú mọ́ṣáláṣí all stay wàá remain níbi tí o ti sálámà ìkíní nù máa láàmú yóòdìf níwọ̀n àgbà tó o tí ì o tó o tí ì <laughs> ẹlòmíà ní yasó ẹlòmíà sọ pé búso méjèèjì ní èdè èdè ìta èdè èdè tí tí tọwọlé jùlọ ni pé tó ò tí ì sòó. Okay? mọ̀lẹ́kà ò ní yé máa tọrọ ìkẹ́fẹ́ nìkọ̀ọ̀kan yín níwọ̀n àgbà tí o sì wà níbi tó ti sálámà tó o sì tí ì ṣẹ̀gbin o tí ì sò tẹ̀kú mọ̀lẹ́kà ọmọ sọ pé Allahumma igifirila Allahumma irhamu Allah foríjìn Allah kẹ́ Allah foríjìn Allah kẹ́ èyí ni mọ̀lẹ́kà ọmọ sọ fún ọ. now ẹ wá wo àwọn èèyàn lónìí tẹ́ bá ti sálámà pápápá ó ti kó òǹwájú ó ti lọ fẹ̀yìntì níbì kan ó ti hàn náà àdúrà yìí nìyí o. Thank you. yàrá ìsọ̀ ìgbàjọ́. Wọ́n ń tẹ̀lé sọ pé ó ní pé lóòótọ́ olùkọ́ ti bá wà ní ìdájọ́ sọ pé bẹ́ẹ̀ náà ti kà Pé ní tó ti kírò pé mọ́sálásí náà wọ́n lè lo sọ́là. Ìjọba kò pàdé ní mọ́tò pàdé ní mọ́sálásí ìyàgbẹ́ náà wà jẹ́. Máa dá máa fi lè mọ́sídìdì ń bẹ lọ́tọ̀. Tọ́ba ga sí pé mọ́sálásí lè rògbà ànábì. Máa dá máa fi lè mọ́sídìdì lànàbì ó sọ kèése máa dáàmà fí mùsọ̀lá àhù mùsọ̀lá níbi tó ti kírun gangan sotiye ohun tó tún wá ń túmọ̀ sí pé kò lẹ́tọ̀ọ́ kò dáa tó rádà kó sálámà bì kan sáré fòdìdé kúrò ńbẹ̀ òun náà ni pé wọ́n fẹ́ kí o ṣe àzìkárù rẹ níbi tó o ti sálámà run. lẹ́yìn ìgbà náà tún wá ni pé ká wá wò gangan practically èwo ló mú àlàáfíà lọ́wọ́ jùlọ nínú kásálámà bì kan ká rì mẹ́ẹ̀ níbẹ̀ ká fi ṣe àzìkáàrò ká wá ṣẹ̀ṣẹ̀ dìde ṣe náà fílà tàbí kásálámà bì kan ká fò dìde kó ń bẹ́ẹ̀ ká máa sáfúrú ká máa gba wájú ẹni tí yan náà lọ́wọ́ ó jẹ́ lórí tó ń mísì rákà kan tàbí rákà méjì èwo ló yọrí sí àlàáfíà nu méjèèjì so mọ̀ọ́dámà fi mùsọ̀lá o kìí ṣe mọ̀ọ́dámà fi filimasjid tó bá ga sí pé èròǹgbà ànábì ni pé mọ́sálásí ni ohun tí ó tún sọ ni pé máa làmú yá kúròjù minal masjid máa làmú yá kúròjù níwọ̀n àgbà tí ọba tí ì jáde nínú mọ́ṣáláṣí àwọn àgbékalẹ̀ yẹn ló súnmọ́ ká lo mọ́ṣáláṣí fún at large but màdàmà fi mùsọ̀láhù lẹ́bí sọ́là fi yìí àzọ́hìrù fi yìí àì àlùmọ̀kánì àlẹ́bí sọ́là fi yìí eléyìí tó súnmọ́ jùlọ tó jùlọ nítumọ̀ rẹ̀ ni pé àyè tó ń ti kírun gangan ni o. hadith eléyìí hadith Abu Huraira ni ọwọ́ wà nínú tíra muwata Malik ok hadith yẹn wá sọ báyìí pé dájúdájú mọ̀láyíká ọmọ tọrọ ìkẹ́ fún ẹnì kọ̀ọ̀kan o mọ́ dáàmà fí mùsọ̀lá o níwọ̀n ìgbà tó sì wà ní mùsọ̀lá rẹ̀ kí wàá ní mùsọ̀lá ṣé inú mọ́ṣáláṣí ni mùsọ̀lá dúró fún a lè mọ́ṣáláṣí náà ní mùsọ̀lá ìyẹn ni ṣé ààyè tó ń tì ń ti kírun gangan ni mùsọ́lá dúró fún alẹ́pọ̀ náà ní mùsọ́lá ódìkejì ká máa bá dìsìn lọ ní ìsìn ká wá mọ èwo ní èròǹgbò bí sí ọlọ́run ó ní alẹ́bí sọ́lá fi eléyìí tó kírun ń bẹ̀ máa láàmú yahadus níwọ̀n ìgbà tí ó bá ti ṣẹ̀gbin tí ó ti so ao ìyẹ́kùm tàbí kó dìde fàyínkọ́ ọmọ mi mùsọ̀láhù tó bá dìde kó omi tó ti kírun fàjálàsà majlisan tọ́wá jókòó ní ààyè míì fili masjid tí ó lọ jókòó ní ààyè míì nínú mọ́ṣáláṣí yẹ̀ǹtẹ́sìrì sọ̀lá tí n retí irun míì lam yazalfi sọ̀láàtín Atayusoliya. kò tí ì kúò ní kú ẹni tí ń kírun títí tí ó fi kírun náà. rìwáyé eléèlé léyìí ohun tó ń túmọ̀ sí ni wípé èèyàn kírun tán ní ìsìn ọwọ́ inú mọ́sálásí bóyá ó fẹ́ kírun zúrì tó ní náfìlà síwájú ó ti àyàn náfìlà rákà méjì zúrì rẹ̀ ok ó ń retí ìmáàmù nígbà tó yan náfìlà tán ó dìde kóńtò ti yan náfìlà ó bọ́ sí ààyè míì ipò ẹni tó sì wà lórí ìrun ni wọ́n kà kún mọ̀dùmọ́nù eléyìí ìtẹ́lẹ̀ ìkó sínú ó yàtọ̀ fún àdìsí sínú bùkọ́rí yẹn bóyá bóyá ni fi ń sọ̀rọ̀ wípé tó kirun kírun nínú mọ́ṣáláṣí tó kúrò ń bẹ̀ tó bọ́ síbòmíì ìdájọ́ tìyẹn ni pé kò tí ì lórí ẹni tí kò tí ì kú òní kú olùkírun but àdìsí Bukhari yẹn ń sọ nípa bí màláìkà ó ṣe máa tọrọ ìkẹ́ fún onítọ̀hún ṣe é mọ̀ pé àdìsí kan tún bẹnu Bukhari tó sọ pé ẹni tó kù nílé rẹ̀ tó wá sí mọ́sálásí tó yan náfìlà ó ti wà lórí ìrun títí tí wọ́n fi kírun náà ìyẹn ni pé wọ́n mọ̀ ọkọ̀ ládàálẹ̀ fún bí ẹni tó ti ń kírun lọ kódà kan mọ̀ ti bẹ̀rẹ̀ ìrun àwọn àfáà gbé yẹn ka àjùlọ́lá àjùlọ́lá ti ń bẹ fún ẹni tí ń retí kí ìmọ̀ọ́mù ò dé yàtọ̀ sí ẹni tó ga sí pé nígbà tí ìmọ̀ọ́mù bá tó ṣèkọ́ mọ̀ tẹ́nbá tó ṣèkọ́ mọ̀ ìrun náà ni ó tó fòdìdé ńlé pé ẹni tó ti wà mọ́sálásí síwájú kí ìmọ̀ọ́mù tó dé òun ti wà ní inú ìrun mòdù yẹn nìyẹn àgbékalẹ̀ yẹn nìyẹn but àdéhìsí Tinubu kọ́rí ń tiẹ̀ òun sọ nípa ẹni tó kírun ọ̀ràn yẹn tán tó kírun ọ̀ràn yẹn tán tó wáá dúró sáàyè náà tó ṣe àwọn àzìkárù rẹ̀ tó ṣẹ̀wá jáde kó nu mọ́sálásí mọ̀nùpá ti gbọ́yé báwọn so ọ̀nà wánu eléyìí tinú mùwátà ọ̀tọ̀ tinú ti Bukhari ọ̀tọ̀ ti àdíìsì tó ń sọ pé eh, ó ti wà lórí ìrun ìyẹn ń dúró fún ẹni tí ń retí ìrun imam kàdíìsì Bukhari tá a kà yìí kò sọ fún wa kó ń tì ń retí ìrun ìmáàmù wọ́n ti kírun tán ṣùgbọ́n wà níbi tó ti kírun yẹn tí ń ṣe àwọn àzìkárò nínú ọlá tí wàá ń bẹ fún ẹni tó bá jókòó sí ibi tó ti sálámà làdíìsì yẹn ń sọ kì í ṣe pé ó ń sọ nípa pé ó kúrò láàyè kan ó tún wá bọ́ sí àyè mi nù mọ́sálásí náà so ti yé. báàbù bùnìyàn lè masjid orí ọ̀rọ̀ kíkọ́ mọ́sálásí kíkọ́ mọ́sálásí. wàkọ́lá abu sa'id رضي الله عنه كان سقف المسجد من جريد النخل bàbá Saheed sọ pé àjà mọ́sálásí ànábì òrùlé mọ́sálásí ànábì wọ́n ṣe é látara mọ̀rìwò igi dàbínù tàbí ọ̀wá ọ̀wá igi dàbínù ọ̀wá igi dàbínù ṣé mọ̀ pé ọ̀wá ọ̀pẹ nígbà tí ewé bá ń bẹ ní ara rẹ̀ wọ́n pè é ní mọ́rìwò tí e, àwọn ewé bá ń bẹ lára rẹ̀ wọ́n pè é mọ́rìwò àwọn àjà yẹn sì rèé tán bá togi nìkan síbẹ̀ tí ò ní ewé lára yóò tètè máa jò so tewétewé ọ̀wá yẹn òun náà ni wọ́n á twist òun ni wọ́n á hun òun ni wọ́n á hun bí tẹkinọ́lọ́jì ilé kíkọ́ bó ṣe wà lọ́jọ́ náà lọ nìyẹn pé igi mọ̀rìwò eh, mọ̀rìwò ọ̀pẹ igi ọ̀wá ọ̀pẹ òun ni wọ́n fi ṣe sákfù àjà mọ́sáàsì ògìṣẹ́ ọlọ́run ìyẹn ọ̀wá túmọ̀ sí pé àwa tá a lo àbẹ́sítọ̀ pé a ṣe súnà ta ló lè ta ló mọ sísẹ́mù yẹn irú tẹkinọ́lọ́jì yẹn ta ló mọ̀ ṣe ní ìsìn náà wọ́n ti ń kọ́lé ẹ̀yin kápẹ́ńtà. wọn ò lò yẹn mọ́ wọn ò lò yẹn mọ́ tọ́ba sì dé mọ́ sásà níbi gan lónìí náà inú tí àlọ́rọ̀ yìí wà kò sí mọ́ṣáláṣí ẹ̀mọ́ lónìí ìmọ̀rìbọ̀ ọ̀pẹ tí wọ́n fi ṣe àjà mọ́ṣáláṣí rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn wọ́n ti tú kúrò ń bẹ̀ Usman ti tú kúrò ń bẹ̀. ẹja tún ka ọ̀rọ̀ míì.